I should not sell him. No, no. Okay, he said I should not sell his son. I wanted to sell his son, yeah. <laughs> this is the one I bought yesterday. This was customer. Check the back. Check the back. This is the one for uh, this one of the car. Then break it up. This is one of the car Timor mo rà lánàá customer. Ẹ ti rí orúkọ mi. Ọ̀tọ̀wọ́lá. This is one of them. I'm going to show you now. Yeah, Corolla, yeah is one of them. But there is another car here. Call me for Tokumbo cars. Call Otobola for Tokumbo cars. Call Oto Success for new car. Brand new, okay? Mi ò waste that time. Tokumbo. <laughs> Sorry, this 2008, but I want that money is. I know Nigerian people don't like civic. They don't like civic. This is civic for 2015, but people in Nigeria don't like civic. You see? Bam bam. Ṣé ìkọ̀ orúkọ sí torí pé civic ṣẹ́tiri on the civic It's locked. kúrúkù àwọn nìsáàn kò rẹ́ mi ò ṣe bẹ́ẹ̀ polówó wọn tó ti yé. sọ̀rọ̀ wọn bá ń sọ̀rọ̀ mọ́tò Auto Bola ó ló wà ń èmi mo ní. yes the place is, is too tight. okay Tolu hmm? bá mi yeah ó lé lórí this is another Corolla two thousand and eleven c this Corolla two thousand and eleven. I'm typing If you interrupt me. And if you interrupt me, I put camera on your face and I'm going to sell you to Nigeria. Finish. Daddy no see you again. Okay, fine. We're here. Which one this? No. Oh, Ramasa. I want my Ramasa and Ije body, no? They will. It matters. okay, this This, this is 2011. Power window, everything, back camera. Mm. She know. she not power, you know, we need ká lọ sẹ́yìn This place is too tight. Huh? It's too tight. It's too tight and yeah. it will dirty your clothes. It's not locked. It's not open. Bring the bed, please. Give me. Well, then. That's amazing. I'm coming, I'm coming, I'm coming, I'm coming. This um, car belongs to daddy, right? No, no. Oh, always. You just bring it today. Okay. fi sí ibi kan rí kíní kíní ó ti wà ní òòrùn ti no problem. Can I give the key for the minister? Hola. Okay. Thank you. Very eléyìí eléyìí náà ẹ ti rí mo fi mo ṣó ẹ̀ lánàá yẹn ṣe rí i pé ó ti kọ sóòd sí ẹ ti rí orúkọ tó wọ́lá mẹ́yìn eléyìí vẹ́nsà yẹn kò ń ṣèmi mo ní kòrólà yìí kì í ṣèmi mo ní bọ̀ mo àwọn èèyàn bẹ̀ mí ní vẹ́nsà wọ́n dẹ̀ bẹ̀ mí ní kòrólà mo ṣe ń béèrè lọ́wọ́ wọn ọ̀dọ̀ àwọn mọ́tò tèmi àwọn mọ́tò yẹn wọ́n ti kó àwọn kan lọ sílẹ̀ yìí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè wọ̀nyí. ohun ìṣó ti dé ni. No, that's his then? It's not him. oh, okay. Ah, eh, okay, yesterday I look eh, today I look like Canadian. I'm a Canadian. <laughs> so every day making changes, huh? Ah, yes. Eh, tu corn. Okay. This one 2010. This is my also motto, See, you just ọtí rí ọtí two thousand and ten fi sẹ́yìn ẹ̀kan rí gbogbo bá rẹ̀ eléyìí this two thousand and ten Auto-Bola so ẹ pè mí o ẹ pè mí o this is another one no eléyìí eléyìí ni mo fẹ́ ó ní iṣẹ́ díẹ̀ díẹ̀ báyìí this one is not my elbow mo fẹ́ máa bá ẹni to bẹ̀ mí kúrò láyìn ó ti ní òun máa bá mi rà. this is another one that belongs to me this is another round four no go and show it in the front this one is two thousand and nine this also for me ibi tó rúkọ mi wà nbẹ. Tavna is write your name. Well, if my name is not on this one, why don't you write my name? No problem. Yeah, shall I write it? Write it. Can you hold it? Let me hold it for me. Thank you. Ah, kilo de to dark by. I'm looking at you. Irú bàtà kan lájọ wọ̀ ṣá. Wow, irú bàtà kan lèmi àtọmọ mi jọ wọ̀ ṣá. Bíi tí ẹ mọ̀. Ó Oh, yeah eléyìí wọ́n kàn ibi tá a páàkì ẹ̀sìn sí yẹrí pé wọ́n fọ́ wọ́n fọ́ ẹ̀ kíní ẹ̀ this wọ́n kàn tẹ̀ sínú ni bọ̀tá máa rà mí mo ti order for another one sherry two thousand and nine right it dàrí jàdàlí o ṣe díẹ̀ ó dà pé gíláàsì tí mo lò yìí gan ló jẹ́ kójú ó dà kó dàkì ok ó dàkì àbí you too ó wá dà pé mi ò rí nǹkan dáadáa èwo ló ní kí n bá òun polówó yẹn náà fáwọn èèyàn àwọn èèyàn ní kinní bí obi tí mo kó gáràjì sí àwọn èèyàn tó ní mọ́tò pọ̀ ń bí báyìí o àwọn kan náà ní kí n bá òun polówó àwọn ọkọ̀ tí ò ṣe ti tèmi yẹn ṣé ti yé ṣùgbọ́n tó bá ti garante mi this also is for me eléyìí tó ń rà lánàá ni o àwọn mọ́tò tó ń rà tí mo ti tà ṣé ti yé this mattress two thousand and eight model this another uh, car lele this is also um, two thousand and eight lélẹ́yìí ṣẹ́tìrì round four two thousand and eight eléyìí this is another car of mine you see sold ṣẹ́tìrì Auto Bola ṣẹ́tìrì mọ́tò mi kan lélẹ́yìí Auto Bola ṣẹ́tìrì irú ètò wà níwájú tó jẹ́ síbà yẹn gold ẹ̀ lélẹ̀ wọ́n ti kó àwọn kan lọ ṣó ti yé wọ́n ti kó àwọn they taking those lessons the other nìyẹn àwọn mọ́tò pọ̀ ń bí ọwọ́ tèmi ò kì í ṣe mọ́tò tí ò bá gbà tèmi ò ṣe mọ́tò mọ́tò kí mọ́tò. oh this yeah. looks nice. what the Lexus. the Lexus yeah I bought this one two about two weeks ago now. ó yẹ kí torí kìíní tí mi ò fẹ́ gbé ní ròrò ni ìbá ti lọ. two weeks ago I bought this one you forget. okay you are not here. I was not here. you are here but you are in the office. okay. You know, brought mọ́tò yìí ó kò tóbi bí ìwèrè ni mọ́tò ńlá yẹn ó dẹ̀ ló máa gba àwọn ọmọ tọ́pẹ́ yìí ó <laughs> ló máa gba àwọn ọmọ tọ́pẹ́ yìí ó ní ó sọ pé mo fẹ́ gbé fún ọmọ sí mi two thousand and four ní ṣá ó máa gbà wọ́n tọ́pẹ́ àti léyà. ẹlẹ́jà ìjọ Oh, ah, bí ẹ eh, fi àìlàndà yìí wọ̀n mú wọ́n ti rà ná wọ́n di àti ẹ̀ àwọn èèyàn lè lọ láwọn ni wọ́n fẹ́ ń ṣe. yẹn tó fẹ́ fọ yẹn tó kọlu yẹn tó mà tó fẹ́ kọlu yẹn ó lé irin ló máa kọlu kò nílé kọlu bọ́mbà yẹn bọ́mbà yẹn sin àti ọ̀dà fún òtì fọ́ this is yari uh -huh, this one also is for me go and show it. This for me. Lọ fi sẹ́yìn kan rí. Àwọn mọ́tò wa dán lára. Mọ́tò wa dán lára bá a ti mú. gèlè jẹ ike torí àlejò pàmò gan ni rẹ gáràjì tó kún wọlé léyìí o tó ti yẹyìn ẹ tẹ́bá jọ tó bọ́lá tẹ́bá ti fẹ́ ra tó kún bọ́bọ́ kọ̀ sọ fún yín ni ètò rà lánàá torí àfẹ́ gbé níròrò ní north pàbẹ́lẹ̀ náà sí call me for d of this one Toyota Highlander 2004 the only thing àwọn Nàìjíríà ò kí ń láìkí four cylinder i mean six cylinder wọ́n máa like four but eléyìí kò kì í ṣe bẹ́ẹ̀ gbé four cylinder this is only six ó wà okay engine powerful ètùwì very clean no rusty nothing kẹrin àti ìfọwọ́ àwọn ọ̀dẹ̀ ń fọ mọ́tò no space to wash down no space to wash down yeah this is also for me wọ́n ti ẹ̀ kọ́rúkọ mi sí ó máa kọ́rúkọ máa kọ́rúkọ sí. no. yeah, because, mm, kò ní wá. no, fún mi wá. Write my name. This is also for me. Corolla is for me now. This Corolla is for me. This blue one is for me. Ṣé wọ́n kọ orúkọ see. Yes, one corner. This Corolla is for me, you see? You see? This one is 2007. Benny, clean. I ohun fọmọ́tò kò ní ìdí fífọ̀. Ṣé o Should you à ń fọ̀? ọ̀rẹ́ Toyota Corolla 2007. thousand and seven Corolla ìtúngbé aylor rim ṣẹ́tìrì another Corolla lélẹ̀ àní bọ̀tí mi ò ṣe ti tèmi ò ṣe ti yẹ yín mẹ́yìn ẹ pè mí hmm. níbi ìbàyí sì mò ń jẹ́ Auto Bọ́lá ní bá ti dé àwọn Lexus kìnnì kan kìnnì kan mẹ́yìn màá máa jẹ́ Auto Success ṣe ti yé ẹ má jẹ́ kí ọmọ mi ti ń ṣẹ́jú sí mi pé mo ń ṣe mo ń fi data òun mo fi ń ṣe recording because the other phone mi yẹn ó ti blank i mean bọ́ọ̀ mo ṣe máa débẹ̀ okay this also for me corolla ṣe ti yẹn ṣe sweet colour eléyìí náà ní ṣẹ́tìrì ẹ jẹ́ kí n ṣetán màá bá yín sọ̀rọ̀ padà eléyìí rẹ́ẹ̀dì èmi kọ́ mo ní nọ́mbọ̀ yẹn ní kí báwọn ṣe kí báwọn ta tó bá ní interest nínú rẹ̀ two thousand and twelve lélẹ̀ a ní kan náà two thousand and thirteen eléyìí S Camry ah I thought you don't want to sell this one okay it's this one <laughs> let us sell this one now <laughs> ẹ ṣe mọ̀ pé mo sọ́ọ̀sì òun ló kì í ṣe mi eléyìí rẹ́ẹ̀dì ni èmi ò ra mọ́tò rẹ́ẹ̀dì torí àwọn ohun tó bá mi rajà wọn ò tí ẹ̀ ọ́dà rẹ́ẹ̀dì rẹ̀ I know Nigeria hate red ṣé ti yé òun rèé o ìkọ́ two thousand and kìíní bẹ́ẹ̀ Corolla mo ṣáà ní mo ní about five Corolla níbí bá so another cars yẹ kí ló wí ẹ bá mi pa okay you want to go. yeah let me wait let me talk to you about that uh, that lady. okay for the house okay. Mm-hmm. 哦，对吧？嗯嗯，拜。